náà ni a máa pè lọ́lọ́lá bí kò ṣe ẹni tó ní lọ́pọ̀lọpọ̀ tó sì ń fúnni ní ọ̀pọ̀ yanturu ìgbà ẹ lẹ ṣe lè sọ pé ókè ẹni lágbájá báyìí ọlọ́run bùkún ẹ̀ jọ́n torí ọlọ́run wá wà níbẹ̀ yẹn ọlọ́run bùkún ẹ̀ wọ́n náà mọ̀ pé yes ọlọ́run bùkún ẹ̀ má gbàgbé àwọn tí wọn ò ní rántí wípé torí kó lè máa ṣe fáwọn kan ni ọlọ́run ṣe bí ẹ sípò yẹn má gbàgbé láti máa ṣàánú tá a bá dẹ̀ sọ pé ká wo lọ ká tún wò bọ̀ Ramadan òun ló ń kọlẹ̀kùn kó kó kò kò bẹ́ẹ̀ ni ṣàánú nínú oṣù Ramadan yìí kó wá wo nǹkan tí Ọlọ́run máa ṣe fún ẹ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ kú palẹ̀mọ́ Ramadan mo kí káàbọ̀ padà sórí ètò yín ètò owó ètò ọjọ́ òní thank God it's Friday pẹ̀lú olólùfẹ́ yín àbúrò yín àyànfẹ́ yín Àyìnkẹ́ Kújọrẹ̀ mo lérò pé ẹ gbádùn orin tí mo fún yín ààyè yé ṣínà wọn Ferrari ọmọ tí ó fẹ́ fẹ́ ràárì yẹn <laughs> ọmọ tí kò fẹ́ fẹ́ ràárì yẹn làánú mi ṣe ẹ ti bó ṣe ń jó ṣíṣe náà máa lọ́ọ́ bu òjò nítorí ọlọ́run ṣé fẹ́ nìkan la máa jẹ ní tèmi tèmi o <laughs> nǹkan tó ọ́ ní nǹkan téèyàn bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ni kó máa tọrọ àbí ohun ọmọ yẹn téèyàn ṣe ní àánú ẹ̀ ló ṣe mí nígbà tó olóòfẹ́ fẹ́ ràárì òòfẹ́ wọ dìsáínà ìfẹ́ ló fẹ́ ní tèmi tèmi gbogbo ẹ̀ mo fẹ́ mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ ràárì mo fẹ́ wọ designer nǹkan tó ń mú èmi lèmi béèrè ní ọwọ́ lọ́mọdé mọ̀ pé ọlọ́run wá ṣe fún mi ìwọ náà béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́ ọlọ́run fi dọ́lọ́run wò kó wá wò bóyá ọlọ́run ò ní ṣe fún ẹ bíbélì ní béèrè á sì ṣe kí ni a ó sì fi fún ọ. gbogbo ẹ̀yin tèmi lé ètò ṣì ń tẹ̀síwájú ètò Miliki Express thank God it's Friday ẹ ti mọ̀ pé abala tí mo wà yìí abala tí màá ti máa ṣe you know entertainment news yes so entertainment news tè ní ó tún lékè nkà ó peléke ó kan sísọ kí n máa mú báyìí gbogbo wa la mọ̀ p square níbi two later become three ó ti yé yín ẹ ti mọ̀ pé p square tá a bá ń sọ̀rọ̀ àwọn p square ìbejì ni wọ́n hmm. ẹ dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì wọ́n rinlẹ̀ mi ò rò pé ó máa léèyàn kan tó máa sọ wípé òun ò mọ P-Square gbogbo àná la dẹ̀ mọ̀ pé ṣàdédé ni tírélà gba àárín wọn kọjá débi pé oníkálukú wá ń ṣe nǹkan tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ Peter Okoye ó jáde ó sọ pé òun ò kábàámọ̀ wípé àwọn pínyà ó ní yes well ọmọ ìyá ọmọ bàbá ni òun àti kejì òun wípé ìbejì dẹjọ ni wọn ìyẹn máa wà ń bẹ títí láláì wípé àmọ́ òun ò kábàámọ̀ pé kó wá sọ pé yàn kábàámọ̀ pé ah P-Square wọn ti split o ó ní kò sí ẹ nínú ọ̀rọ̀ òun ó lóun ò regret anything ó ní òun tún dúpẹ́ lọ́wọ́ olúwa sí ni wípé ìgbà tí ìpínyà yẹn ti dé báyìí ah ọlọ́run ti ń gbé nǹkan láṣẹ òun gbọ́ ti lè mọ̀ pé ó oh, so mo lẹ́bùn yìí ó oh, so mo tún lè ṣe nǹkan báyìí without any kejì mi ó ní ìpínyà yẹn jẹ́ kóun mọ oríṣiríṣi nǹkan ó reveal so many things tó yẹ pé òun ò tiẹ̀ lérò pé òun lè ṣe ó ní ó reveal ẹ̀ fóun òun dẹ̀ ń ṣe dáadáa òun kọrin òun owó ń wọlé òun tiẹ̀ tún ráyè láti máa ṣàwọn personal businesses ó lóun dúpẹ́ lọ́wọ́ náà pé regret kan kò sí wípé òun àti ẹnì kejì òun wọn pínyà àgbàdúrà pé ọlọ́run àtúbọ̀ máa bá wa wà pẹ̀lú ó ti ẹ̀ wí bring it back again yeah the remix is a busy body yeah yeah every now till day ó ti ẹ̀yìn pù mo ń tẹ̀síwájú lọ ní abala entertainment news akínmàmá wa Jọkẹ́ Silver. Hmm congratulations mama kí ló ṣẹlẹ̀ sí mama lọ́wọ́lọ́wọ́ báyìí mama ti di grandma ẹ mọ̀ pé easy nǹkan ńlá ni kíní ìyá bẹ́yìn òró kóbìnrin wà kó má rì kó wà nílé ọkọ for so many years kó wà ń bẹ́ẹ̀ tó yẹ pé kò sí wàhálà well ọmọ ní ìgbà táwọn náà máa ń jà tó máa ń ṣe oríṣiríṣi àmọ́ àwọn bàbá wa àti màmá wa yìí wọ́n fọpọlọ sí ẹ̀ẹ́dẹ̀ gbọ́rí láéláé nínú ìtàn wọn pé bóyá Jọkẹ́ Silva wá fi Daddy Olú Jacob sílẹ̀ rárá àwọn méjèèjì wọ́n lẹ̀ pẹ́kípẹ́kí bíi five and six kò easy kéèyàn tó lọ núgbéyàwó kó tó máa dúró kó máa ka thirty five years kó máa ka forty years ẹ̀yin náà ti mọ̀ pé iṣẹ́ ńlá ni wọ́n ṣe kó tún wá bímọ kó wá rí àwọn ọmọ yẹn títí títí títí tí àwọn ọmọ máa lọ primary school wọn á lọ iléèwé ẹ̀kọ́ gíga títí tó fi jáde tọ́mọ tún fi márì ẹ rí pé òun ayọ̀ ńlá ni kọ́mọ tún wá márì tán kọ́ wá máa bí ọmọ ọmọ ẹ wo tẹ bá rí ojú màmá wa Jọkẹ́ Silva yé inú wọn ń dùn inú Ọlọ́run pé ah olúwo ṣe ò wípé àwọn àwọn àwọn wà láyé àwọn wà láyé ara wọn àwọn dẹ̀ ń rí ọmọ ọmọ àwọn kí màmá wa Jọkẹ́ Silva pé congratulations ẹ̀yin ìyá náà tẹ̀dẹ̀ wọn alẹ́ tẹ̀ ń retí àwọn ọmọ yín kọ́ fún yín grandchildren ẹ má wọrí ó máa kàn yín <laughs> àmọ́ lọ́wọ́ báyìí kò tí kàn yín tó bá tó tàyìn bó ti yẹ yín á máa kan ẹ̀yin náà. mo ń tẹ̀síwájú ní abala entertainment news ẹ ti mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí tá a bá ń sọ ìkan lára àwọn biggest artists ní orílẹ̀-èdè nàìjíríà wa yìí ah, ah, ah, Obi o Baddest ẹ lè fọwọ́ rọ tì sẹ́yìn láéláé hmm ìṣẹ̀lẹ̀ lákọ̀ọ́ ló ṣẹlẹ̀ ṣe mọ̀ pé a ní Lollywood? a ní Hollywood ìyẹn Hollywood yẹn ní tàwọn tòkè òkun èyí ni wọ́n wo Idris Elba yes mo rántí tá a bá ń sọ̀rọ̀ àwọn àgbà òṣèré lókè òkun ẹ lè fọwọ́ rẹ ẹni yẹn sẹ́yìn kí ni yẹn tó wà rò pé yé mo máa fẹ́ ṣe wedding Davido ni mo fẹ́ kó wá kọrin lọ́jọ́ ìyàwó mi ṣé kí tí wàá jayín sí tán ó pe Davido secretly ni pé àbúrò mi wá mo fẹ́ kó wá fún ìyàwó mi ní surprise package má jẹ́ kí ìyàwó mi gbọ́ o mi ti fẹ́ kí nǹkan kan mọ̀ ìwọ ni kó wá kọrin lọ́jọ́ ìyàwó mi nítòótọ́ tọ́lọ́n Davido scatter ground <laughs> mo jẹ́rìí ọmọ mi ó wọ bẹ́ẹ̀ ni ó scatter ground ẹ wo social media dàrú lórí news yẹn ẹ wá wojú ẹ wá worin ẹ wá wo ìyàwó ẹ̀yin náà ti rí i pé àwọn ọmọ wa ń lẹ̀ yìí gan-an àwọn gontra yìí ẹ máa kan sára ẹ máa gbàdúrà fún ọ torí yà everywhere ni wọ́n ń ṣe kí ni ni wọ́n make us proud yà Davido lọ sókè òkun ẹ̀yin náà ah, kò easy o <laughs> kó tó lọ Hollywood àwọn Hollywood wa kó tó pe àwọn tilẹ̀ wa ń bèbà pé ó yá ẹ wá máa kọrin ẹ̀yin náà ti mọ̀ pé iṣẹ́ takuntakun ni Davido ń ṣe lágbára náà gbogbo wa náà la máa rí èrè nídìí iṣẹ́ tí à ń ṣe. síwájú sí ní abala entertainment news oh boy person don dey hold o ta ló sọ bẹ́ẹ̀ tú bàbá ni tá a bá ń sọ̀rọ̀ you know innocent dibia African queen crooner ẹ ti mọ̀ pé two face dibia ni à ń bá wí ó sọ pé ẹ ọmọ bàbá tí ń dàgbà ọ kí ló bí Tuface tó fi sọ ọ̀rọ̀ yìí nǹkan tó bí ni wípé ọmọ ẹ̀ first daughter ẹ̀ ó ti pé thirteen ó wà wò títí pé ẹ ọjọ́ náà rè fi àná ó bọ́ ẹ ẹ person don dey hold o lọ́wọ́lọ́wọ́ two face ó celebrate ọmọ ẹ̀ gbogbo àwọn èèyàn náà dẹ̀ bá celebrate ọmọ ẹ̀ tó pé thirteen ṣé tí wàá mọ the most interesting part of it ni wípé face fò láti ilẹ̀ wa yìí straight up ó lọ sí USA ní ibẹ̀ ni ọmọ yẹn ń gbé lọ́jọ́ lọ́ba ṣe àjọyọ̀ ọjọ́ òbí ẹ̀ agbáládúrà fún tún bàbá wípé lágbára ọlọ́run ọmọ yẹn kò ní ṣánkú <laughs> nǹkan kan o <laughs> nǹkan kan gidi ìní ẹ̀dọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ arẹwà obìnrin tó dúró tó yẹ pé sẹpẹsẹpẹ figure eight ni ẹ lè fọwọ́ rọ́ ìníẹ́dò náà sẹ́yìn kí ló ṣẹlẹ̀ lórí social media ìníẹ́dò wo aṣọ àti bàtà kan hey, on a pink pink stuffs ó ti yẹ yín náà ní àwọn fáǹsì yìí bá tún dé o ni wọ́n bá kọ́mẹ̀ǹtì abẹ́ picture ìníẹ́dò pé yes well òun láìkí ẹ tẹ́lẹ̀ o àmọ́ ṣé orí bàtà tó wá wọ̀ yìí ó horrible <laughs> ṣe náà àwọn fáǹsì yìí gan gbà mí nǹkan máa ń ṣẹlẹ̀ cause èmi kò máa wọ̀ pé ah kí ló ṣẹlẹ̀ gangan ó dẹ̀ wọ òṣìṣẹ́ lẹ́lẹ́ni tó dẹ̀ wọṣọ tó múra tó ti tó ti lé téńté tán bí mo ṣe lé téńté sórí Orísun yìí ó ti lé téńté tán ó wò pé ókè bàtà tó wọ̀ yìí mo láìkí ẹ tẹ́lẹ̀ àmọ́ ṣé orí bàtà tó wá wọ̀ yìí ó ọ̀rìbù yẹn já sí pé that is to say mo ti hate ẹ̀ nìyẹn ìní òdòdó ọ̀rọ̀ àdá náà pé ókè well thank you pé kó o gbé ọ̀rìbù ẹ̀ kó o gbé kúrò sí kó o tiẹ̀ gbé jìnnà sórí social media platform òun kó o lọ máa fi rán live ẹ̀ pé well láìkì mi o ò láìkì mi o wàhálà ti ẹ nìyẹn àwọn èèyàn ṣáà sọ lọ lóríṣiríṣi bí ah, bọ ẹ̀yin èèyàn ń gbà mí ẹ máa ń fọ́ ni olórí bàtà just bàtà just bàtà <laughs> ó ti horrible nìyẹn kí ọlọ́run kó máa ṣàánú wa lákòótán lákòótán lákòótán lákòótán lákòótán gbogbo ayé gbogbo àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ni wọ́n ṣe ìrántí olóògbé sọ̀rọ̀sọ̀rọ̀ ńlá Gbénga Adébóyè àti ọ̀gbẹ́ni Tọ́ba Ọ̀pálẹ̀yẹ well well well well ẹ àwọn ò fi taratara gbọ́jú mọ́ wọn àmọ́ gbogbo àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àwa náà a dẹ̀ kí wọn kí gbogbo ẹbí àwọn méjèèjì wípé lágbára Ọlọ́run Ọlọ́run máa máa wà pẹ̀lú wọn àwọn tó dẹ̀ ti kú náà wọ́n á túbọ̀ máa sùn re gbogbo ẹ̀yin tèmi nílé mi ní ríjù báyìí lọ ní abala entertainment news tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin náà ẹ trust mi náà ẹ ti mọ̀ fáyín kẹ̀ máa fún yín tán ni ó ti yé yín lọ́wọ́lọ́wọ́ bá ẹ jẹ́ ká tún lọ ju ẹ jẹ́ ká lọ jó orí wọn láfẹ́ jọ́sìn Elédùmarè bless me with money o bó ṣe máa jẹ́ nìyẹn nínú oṣù tuntun tá a ṣẹ̀ṣẹ̀ wá yìí Ọlọ́run máa máa bless wa pẹ̀lú money ni ẹ ká lọ jó Sọ́kọ́yè by Wizkid à ń padà bọ̀.